ní ìrìjò kúrò àtàwa ni kó máa kú pọ̀ dáràn dáràn dáràn tó ń pè ní dáràn. tètè tètè ní ìsinyìí ẹ̀yìn òkú ẹ̀ ni wọ́n fẹ́ gbà ó di òkú láti ní lọ. àṣẹ wà á. dára dára tó ń pè ní dára ọmọ àwọn awù àlọ́dún pé. ẹ̀yẹ dáadáa ọmọ jamani ẹ̀yin Ògúnmọ̀nà abọ́gbà ó ti dòkú lé ní òyìn ìrẹsẹ̀ ìpè oṣù ọdún ni o ní bá wa ṣe tẹ̀lé lórílẹ̀ àṣẹ wa ìdí tó jẹ́ ká wá sọ́dọ̀ ẹ ó di di ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá lóògùn ọ̀fẹ́ o tó bá wá rí bẹ́ẹ̀ nítorí pé ìbẹ́kúbẹ́ bá là abẹ́jà ògùn. Ah, ah ìdákúlá báyìí ní kéde wú dá ìtọ̀tún báyìí lè kankan èyí náà wúlò lórí bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ tàbí tẹ́lẹ̀ ṣẹlẹ̀ àwùjọ ó tètè báyìí ní ṣẹlẹ̀ àwọn ọ̀ṣẹ́ èyí tá a wí lónìí rí bẹ́ẹ̀ nítorí pé ọdún òní dùn kọ́mọ́ kí ọ̀bẹ lọ́rùn ọdún òní dùn kí ọmọ kí ọgbẹ bàbá lọ́rùn nítorí pé ọdọọdún báyìí ní àgbò ti ń dáràn ọ̀bẹ dáràn ò ti dáràn ọ̀bẹ ti dáràn ọ̀bẹ àṣẹ àṣẹ àṣẹ. ṣe wọ́n ti ní kó máa post ẹ̀ báyìí ọ̀gá ti ní kó máa post ẹ̀. Iní ṣe òkú kọ́, oh, fi bá ìrẹ́ ẹ̀sùn, ṣiṣẹ́ ṣiṣẹ́ ti pẹ́. Lẹ́ni lónìí ogún ṣiṣẹ́ ṣiṣẹ́ ti pẹ́. Wà ipò jẹ́ fún ẹ mọ́. Bí o bá wà ipò jẹ́ fún ẹ mọ́. Bí o bá wà àwọn tó ń lọ, wọ́n ti kẹ́yìn sí. Yes, so this one has signed up to Tuba, an auto Gele, my people no kind of tuban wey be say e dey for dis world wey be say zainab no dey do am na she dey do am by herself my pipo na dozen na one buy wey be say na one resell am for abroad i bin na which kind one i want Me na contact zainab for na latest tuban and auto gele The kind of design wey be say una never even jam for any place my pipo na zainab and na go forget the latest style and the latest design for auto gele and tuban Me na contact zainab if you be person will be saying you dey reseller for abroad I be just one buyer. am many e put for house make you change them. contact designer for all kind of color of tuba or any kind of style of altogele contact designer for your latest tuba and altogele and thanks me later. tó fi dè lọ sánú gbàgà láti máa bú Ààrẹ Ọ̀nà Kakanfò náà ló mú ẹgbẹ́ to ti ṣiṣẹ́ báyìí àṣẹ wà àṣẹ ó ti ṣe ó ti bẹ ẹ̀yin òkú náà bọgbà ìyá àwọn òṣèré ẹ̀yin òkú náà ni wọn bọgbà ìyá àwọn òṣèré èmi náà ti hàn bẹ́ẹ̀ kí ni mo ti hàn bẹ́ẹ̀. àṣẹ àṣẹ. àjàgbálẹ̀ ayé àjàgbálẹ̀ àṣẹ ayé àjàgbálẹ̀ dáná ó ti ó ti dẹni ilẹ̀ ó ti dẹni ilẹ̀ báyìí lọ ó ti dẹni ilẹ̀.

ọlọ́kàn pẹ̀lú ọ̀gá wọn kì í sọ̀rí ara wọn dáyé alága kì í máa sọ̀rọ̀ alága dalẹ̀ alága pẹ̀lú ọ̀gá wọn kì í sọ̀rọ̀ ara wọn dalẹ̀ ibi alága bá dúró ọ̀gá gbọ́dọ̀ tó bẹ̀ bí ọ̀gá bá ju alága ní tó tó bá fojú kan àwọn ìgboro ìgboro ní. a dáná o o ti ké ìgboro dọ̀rùn. àṣẹ. dáná o ti ké ìgboro dọ̀rùn. àṣẹ. tọmọ ẹ lanu kó ń kú ọmọ òdua ẹ tó jẹ́ gbóná sí pé ní ọmọ òdua ló ti di ẹni àgbẹ̀pìn ó ti di ẹni ẹ̀tẹ́ ó ti di ẹni ẹ̀tẹ́ ó ti di ẹni ìbáṣọ ó ti di ẹni ìbáṣọ láti wákàtí ọ̀wọ̀ yọkọ mọ́ jẹ́tì ẹ̀mọ́ ìkò jẹ́tì ẹ̀mọ́ báyédọ́gba mọ́ ìwọ náà báyédọ́gba mọ́ àṣẹ ò báyédọ́gba ìyẹ ò báyédọ́gba ìjẹ ò báyédọ́gba àṣẹ wà àṣẹ wà àṣẹ ọjọ́ ń lọ ọjọ́ ń lọ ìwálẹ̀ wá dún. dáadáa o ó ti lọ àṣẹ ó ti dájú ewé ó ti ṣiṣẹ́ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ó ti báyọ̀ dàgbò bá gbàgbọ́ bò bẹ́ẹ̀ lọ́dọ̀ bá àṣẹ àṣẹ ó ní bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ àṣẹ ó ṣe bẹ́ẹ̀ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ àṣẹ wà. Touch by the wà àṣẹ o wà. kọjá yàrá ẹ àṣẹ wà àṣẹ wà. ẹjọ́ tó bá ti lé ayé ẹjọ́ tó bá ti lé ayé ọmọdé wọn nínú ayé ìjọ tí òkú bá pa yín ìlú ìwà pọ̀ ṣe ìjọ tí òkú bá pa yín ìlú ìwà pọ̀. dáadáa máa yẹ lórí ọmọdé bá yín. dáadáa.

ló bá mú mi ọ̀run o. àwọn iṣẹ́ lẹ́yìn ayé tẹ̀lé lọ́kọ̀ fẹ́ lọ́kọ̀ lẹ́yìn ọ̀run. ìyàwó lọ kálẹ̀kùn. àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. ó di ọwọ́ ẹ lẹ́nu. ó àwọn tó di ayé ó di ọwọ́ ẹ. ó di ìjọ tí òkú bá tó bá tó bẹ̀ ní ìyanu kó tó tó bá ti ṣe. ó di òkú bá tó bá bẹ̀ ní ìyanu kó tó tó lọ́nà gbégbà. ó di òkú bá tó bá bẹ̀ ní ìyanu kó tó báyé dọ́gba ó tiẹ̀ tó báyé dọ́gba ó tiẹ̀ tó báyé dọ́gba ó rí bẹ́ẹ̀ ó ṣẹ bẹ́ẹ̀ àṣẹ pẹ̀lú gbọ́dọ̀ ọmọ jamani níbi jamani ó lanu gbàgbà wọ́n sọ̀rọ̀ òdì sí pọ̀nrín bàbá ńlá bàbá bàbá ńlá bàbá rẹ̀. ó bá ààrẹ. ó ń bú lọ́ba lọ́ba ó ń bú níjòyè níjòyè ó ń bú ààrẹ ọ̀nà kákàǹfò. Ah, ó ti bàjẹ́ fún ẹ. ọjọ́ lóru àtàntàmọ́ ìjọba àgẹ̀rẹ́ jù kọ́ bá ta gbòdó hàn lákọ̀lẹ̀ pa. òkú tó kú sílé ayé ò bá láyè wíjọ́ mọ́. kákákákáká lewé ló máa ń jó mọ́. olùkọ́ gbóhùn wa ṣàṣẹ. bí ẹgbẹ́ agbé bá ti ké nínú gbogbo ẹgbẹ́ rẹ mọ́ gbóhùn rẹ ṣàṣẹ ni. bí ẹgbẹ́ àlùkòdọ̀rọ̀ mi bá ti fọ̀ nílé ọ̀dẹ̀ gbogbo ẹgbẹ́ rẹ mọ́ gbóhùn rẹ ṣàṣẹ ni. bí tó dídẹ rẹ mọ̀ bí bá ti pariwo tọ́tọ́ tẹgbẹ́ rẹ máa ń gbóhùn rẹ ni. wàràwàrà lọmọdé tó kọ èsì sí bọ̀ ilé ògbọ́nù ìbánisẹ́wé alàgbà ayé ògbọ́dọ̀ gbàwọ́ yèyé dàda mọ́ àṣẹ àṣẹ àṣẹ torí òjò lóró náà máa mú bí oní dáadáa ní kò jẹ́ ní àkọlẹ̀ bò òjò lóró tó máa múlẹ̀ abẹ́lọ́là ní lòkì ìjọ́ tí ọmọdé bá dárú jòkó jọ́nà ni mo mọ lọ́wọ́ ìjọ́ tí òkú bá ti kú dèrègì yẹn kọsẹ̀. dára yẹyẹ dada. dára dára dára. dára. o ti wá dára nínú o ti nínú. o ti dára. o dára dára o dára ajero o dára wọnà fún àga tiẹ̀ bàjẹ́ láti ọ̀sẹ̀ tura lóde ọ̀sẹ̀ tura lóde jẹ ilé onílé ni yọ tó sí nítorí pé o sì sí lọ́ba lọ́ba o sì ṣe sí ìdílé ìdíjọ́yè dára ibi tó rò tí ni kò parí ayé ẹ̀ sí. àṣẹ àṣẹ àṣẹ. ojú fẹ́ ti lé fi dájọ́ rò wọ́n kẹ́yìn ẹ̀ sẹ́nu àtọ́jú ẹ̀ ṣe tèmi nígbà tó bá dọ̀la ẹ̀yìn ẹni kan ti mọ̀ sọ̀rọ̀. àṣẹ àṣẹ o. ẹ̀yin òkú là á fọ́gbá ayé ti dọ̀rọ̀ ẹ̀yin ẹlẹ́ ní báyìí o. o bá yé wí o bá yé pé mọ́ o bá gbà mí mọ́ iṣẹ́ àṣẹ tiẹ̀ ti roko sílẹ̀ nì àyàwó dára ti roko àsìgbà. òun yà ti gbẹ bọ lẹ́nu. orí tútù dára ó bẹ̀rẹ̀ sí di bíbẹ́ lójijì báyìí. àṣẹ ìjọ tí ajá bá fojú kò gún. olú olúkúngágà kí báwọn nájà òjò dọjú àgbẹ̀. gbogbo ìrìn àjò tí wọ́n dára bá bàbá yìí. olú olúkúngágà kí báwọn nájà òjò dọjú àṣẹ àṣẹ àṣẹ àṣẹ. gbogbo ìlú tó bá wọ̀ báyìí inú kó bẹ̀rẹ̀ sí ní pa ẹ́. àṣẹ àṣẹ. wọ́n rọ ọ̀fàfà nífẹ̀ẹ́ mi ẹ̀kọ́jẹ́ tí ó pa ọdún fẹ́ fún ẹkùn ikú lónìí tí kò jìjì kó pa ẹ́. dára dáràn ọ̀ràn tí ọjà ti gbogbo àgbáyé ó mọ̀ kẹ́ni ẹ̀ tó bá kò bẹ̀rẹ̀ sí dáadé ní. tí ọ̀gá tó kékeré jà ń kókó. ọba omi ni máa ń dà. awí kókó. ọba yìí ẹ̀kọ́ bẹ̀rẹ̀ sí ní jó mílíọ̀nù. awí kókó. dára ìwọ tó ń ẹ̀mí ẹ̀ ti bọ́ lójijì lẹ́nu báyé kó mọ́ àjá rẹ̀ ló ń bẹ̀rẹ̀ sí í sí àwọn ẹ̀ kọjá sálù di ọrùn kọjá sálù àwọn ọmọ sí ayé ẹ ilé iṣẹ́ ìjọlù yẹn lùkúlẹ̀ ní àti jẹ ojú olórí ọrẹ arúgbó tọ́jú olórí àwọn ọmọ ẹ lọ láti ṣe àìlọ ọ̀sẹ̀ tó ń bọ̀ kò gbọdọ̀ sojú ẹ. àṣẹ nítorí pé èyí tí ẹ̀rí ayé wa bá wí ni ẹ̀gbà ọ̀rọ̀ máa gbà. ata ló ní kí n ta ata ló ní ta ata náà ló ní kí n ta ìkòkò tá a fi ṣẹbọ sórí tó wúlò fún sasùn ọbẹ̀ mọ́. bẹ́ẹ̀ ni ṣàgá ni. igi tí Ṣàngó bá ti pa kò fẹ́ gbẹ ìsọgbà mọ́. yánà ò gbọ́dọ̀ báyé pé mọ́. àṣẹ àṣẹ yánà ò gbọ́dọ̀ bágbà mọ́. àṣẹ yánà kò dára yélé ni. ogun láti ayé gbàbọ̀dé fún ọ. bẹ́ẹ̀ ni kọjá kọ́ni lónìí. àní kù nínú ilé wọn àgbọ̀ níta èyí tá a lù lé ní báyìí gbogbo ibi tó bá wà kó banú afẹ́fẹ́ wọlé sí lára kí etí ẹ kó máa gbọ́ kankan máa kí ẹnu ẹ kó kọ oúnjẹ ara ẹ kó kaṣọ ojú ẹ kó kọ rírí bẹ́ẹ̀ ni ó rí àyà ló tọ́ka kì í ta aṣọ lónìí wọlé àṣẹ àwa mú wé bàfò àwa ní kọ́lọ́kì ọ̀fàdà là ń gbé ọ sépè ta pé òun orí ayé fi orí ẹlẹ́dùn máa rè gbé báyé fún mọ́ táì ní bẹ́ẹ̀ sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni mi ló ti rí bẹ́ẹ̀ ni mi ló ti rí bẹ́ẹ̀ ni mi ló ti rí èyí ẹ̀rọ yẹn àwọn ti wọ̀ mọ́ bẹ́ẹ̀ ni mi ló ti rí. ọ̀rọ̀ bẹ́ẹ̀ báyìí ní bẹ́ẹ̀ sí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mi ló ti rí àbájá àbájá àbákùnrin rí àjẹlé àjẹlé ní kùkù tí ojú ọjọ́ ọ̀nà ìjìyà ó lè jẹ́ òkè nípa ìṣòro ìyànà fún bẹ̀rẹ̀ lára rẹ̀ my people, na the video na on a new watch finish so my pipo alright my people, i would like to end the video for you make gonna let me know on a. think for the comment section and if una never subscribe make gonna subscribe so that una no go miss any latest gist wey i dey upload a bye bye till i come on una way next time bye guys see you my next video bye guys